الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àdìjọ́ kó jùmọ̀ abáríkà jùmọ̀ aláàjẹká ṣe ó pẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò àti àpò ní àlefik fidíìnì Ah, níkànnì one zero one point one Power FM lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlò ló kọ́ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ah, alájẹkárí yín pẹ́ látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn Islam ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde ó náà ní ìbéèrè eléyìí tí ó wá látọ̀dọ̀ ẹrú ọlọ́run kan tí wọ́n rántí forúkọ wọn sí wọ́n ní ẹni tó ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè kan ọ̀dà ìpè láti orílẹ̀-èdè Dubai ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ ẹni tó ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè ibì kan láti lọ ṣe iṣẹ́ tó wá bá àlá ṣe má jẹ̀mú pé inshàlá kóhun tó kúrò ní orílẹ̀-èdè tó ń wá yìí o lọ rí ṣe ọmọrọ ní Saudi. Uh, tó ṣùgbọ́n coronavirus ó wá kọ dínà kí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kó lọ ṣe ọmúrọ̀ yẹn báwo ni yóò ṣe wá ṣe pẹ̀lú májẹ̀mú tó ti bọ́ lọ́wọ́ bá dá síwájú ẹ̀jẹ̀ ọkọ ṣe báyìí náà. alhamdulilayi wa salatu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. èèyàn ṣe ìlérí láti ṣe nǹkan kan ní ìjọsìn apá kan ló jẹ́ nínú àwọn ìjọsìn eléyìí tó sì jẹ́ ọ̀ranyàn lórí mùsùlùmí ibi tó bá dàrú rẹ̀ ní májẹ̀mú tó ṣèlérí rẹ̀ ọ̀ranyàn ló jẹ́ lórí rẹ̀ pé kó pè ọlọ́run ẹlẹ́dàá wa ó yin àwọn olùgbàgbọ́ òdodo ó ní nínú ìròyìn wọn ni pé yòófó nàbẹ̀ nàdẹ̀r wọn a máa pé ìlérí tó máa ṣe fọlọ́n ọlọ́run ti sọ nínú suratul Baqara ó ní wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhrin fa inna Allaha ya'lamu wa ma lil-zalimina min ansar. owó yòówù tẹ́ bá ná ìlérí yòówù tẹ́ bá ṣe hmm. kò gbé o ọlọ́run ọba mà torí rẹ̀ nìkan ní ṣèlérí báwọn ó ṣe tọ́lọ́run àfi kó pe ní túláàsì nínú àdìkà nàbì muhammed sallallahu alayhi wa sallam wọn ni man nadara an yuti'a allaha falyuti'ah wa man nadara an ya'siyahu fala ya'sih ẹnikẹ́ni tó bá ṣèlérí àti tẹ̀lé tọ́lọ́ dandan ó gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ ẹni bá sì ṣèlérí àti sẹ́lọ̀ kò gbọ́dọ̀ sẹ́lọ̀ rárá o eléyìí túmọ̀ sí pé irú ẹni tó lọ láti lọ ṣiṣẹ́ nílùú òkèèrè tó wá ṣèlérí fọlọ́n pé fọlọ́n bá fi lè ṣe rọrùn fóun tó ń rí iṣẹ́ yìí ṣe níbi tó ń wáṣẹ́ sí wọn ò sì ní kù lórílẹ̀‐èdè bẹ̀ ṣáájú kóun tó gba Mẹ́kà lọ láti lọ ṣiṣẹ́ hajj àníyàn pé òun ṣe náà ló sì ní ṣùgbọ́n tó ṣe pé nǹkan kan tó ju agbára rẹ̀ ju agbára gbogbo ayé lọ ló ṣẹlẹ̀ tó mú má lè ṣe bẹ́ẹ̀ bí àjàkálẹ̀ àrùn kòrónà ó wá tara bẹ́ẹ̀ ó bára rẹ̀ lé láì jẹ́ kó tí ì pàdé wọn a gbọ́dọ̀ mọ̀ pé dandan dandan gbọ́dọ̀ pé àdéhùn yẹn tó bá ti di ọdún tó tẹ̀lé ọdún tí ọba ṣe hajj yẹn tí kòrónà dá dúró tí òjò ọ̀rọ̀ náà lọ gbogbo ìyànjú tí ó gbà fi jẹ́ ọ̀kan nínú àǹtán lọ hajj yẹn ṣe lọ́dún tó tẹ̀lé gbà ẹ rí ẹ máa ṣèlérí fọlọ́n pé tó bá ṣe nǹkan báyìí fún àwa náà ṣe nǹkan báyìí ìjọsìn ni ṣùgbọ́n kò dáa kí èèyàn máa làbọ̀ra rẹ̀ lọ́rùn anábà Muhammad sallallahu alaihi wasallam ó hàn wá létí ó kọ̀ fún wa kájínà sí ṣíṣe bẹ́ẹ̀ ó ní ṣe lọ́lọ́run ọba máa ń fi irú ìlérí bẹ́ẹ̀ mówó jáde lápò àhùn ìwọ ló ṣètọ́ lọ́n kò ló tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni tó sọ pé ìdánwò tí mo ṣe yìí ọlọ́run bá ní kí n ṣàṣeyege ń bẹ̀ ń sì mú nǹkan báyìí tí mo ní tó níye lórí wọ́n fi ṣe sàrà àlẹ́ ní tó sọ pé wọ́n máa fi oṣù mẹ́ta mẹ́ta wọ́n máa fi ṣe sèyàm fún ọlọ́run ọba láti dúpẹ́ fún tí bàbá àwọn tí ń bẹ lórí ìdùbúlẹ̀ rẹ̀ àbí ìyá àwọn bá fi dìde. ọlọ́run ẹlẹ́dàá kò sí tí ó lè sìn èyí sì ń ṣe nítorí ìlérí tí wọ́n ṣe ni bàbá àbí ìyá rẹ̀ ń ṣe gbádùn àkọọ́lẹ̀ ti síwájú pé yọ gbádùn kọ́mọ lérò pé tá a bá tó sọ bẹ́ẹ̀ fọlọ́ ní táǹfẹ́ ó tó bọ́ sí i ọlọ́run bá wá fún bàbá lálàáfíà ó fún yà lálàáfíà wọ́n dìde garando ìwọ ló sì ti ṣèlérí tó ti fẹnu jáàmù yìí tó sọ pé ọmọ ṣe sùyàmù sùn mẹ́ta mẹ́ta lọ́dọọdún àwọn akẹ́rọ̀ ọmọ lérò pé tọba tó sọ bẹ́ẹ̀ yóò jọlọ lójú yóò fi bọ fún bàbá rẹ lálàáfíà yóò fún ìyá rẹ lálàáfíà kí lọ́mọ èèyàn lè ṣe gan-an láyé yìí tó lè jọlọ lójú kí ni nǹkan náà ìwọ gan àti tó ṣe ta ló ṣe ọ ìbọn náà lọ dọ kí á lọ ní tí ò lè fi jẹ́ pé ó ṣe tí ó wàá jẹ nǹkan bàbàrà kan nǹkan mẹ́rin níwájú ọlọ́run ẹlẹ́dàá ọ. wá gba ti ọdún alákọ̀ọ́kọ́ oṣù mẹ́ta gbáko ọdún tó tẹ̀lé ní bá ń ké pé ẹgbà mi ò ṣé n ti la wàhálà bọ̀rọ̀ àmì lọ́rùn jẹ́jẹ́jẹ́jẹ́ wàhálà jókòó tó gbé kọ́rùn nígbà tó sì ti gbé kọ́rùn ẹnu kọ́ máa fọ́n sóni ẹ má máa ṣèlérí bẹ́ẹ̀ ọba mu anabi sallallahu alaihi wasallam ní ẹni bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa fi kówó jáde lápò rẹ̀ ní torí pé àhùn náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n àìsí láìpé ẹnikẹ́ni tó bá ti ṣerú ìlérí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ pè é ajabo ti ṣe jẹ. Allah Khayran, sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight làwọn tá à ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa pè wọlé sí fáwọn tó ń bẹ lókè òkun lọ́hùn àti káàkiri àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi bẹ́ẹ̀ ẹ máa fi ọ̀làdùnní belò wa tẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀ kẹsì tó máa fọ́lò rẹ̀ pẹ̀lú ẹ máa rí mi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kètèkètè ẹ lọ́hùn. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ṣé o. báwo jà sọ́pọ̀ rẹ̀ orúkọ mi ṣe láti abdulsalam látọ́sí owó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mò ń kírun nígbà mo wá ń kírun lọ́wọ́ mo ti dórí gun tí n ṣe àtàyà òun wá fà àtàyà mo kàn sálámà ni ṣé irun mi ńlá láàfin àbí ọ̀la láàfin àbí máa tẹ̀sẹ̀ tún padà kírun mi. ọ̀dà alhamdulilayi bámọ̀ pé gbogbo tashahhud eléyìí tí sálámà máa ń wá lẹ́yìn rẹ̀ ọ̀ranyàn ni ká ṣe. àtẹ̀sáhùdù alákọ̀ọ́kọ́ tí sọ̀láàtì bá jẹ́ sọ̀láàtì tó ní tẹ̀sáhùdù méjì alákọ̀ọ́kọ́ yẹn ni súnà ó ní forí kanlẹ̀ gbàgbélégbé gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ sànàbí Muhammad sallallahu alayhi wa sallam rí ní nǹkan tó wá nínú hadithi Abdullahi ibn Buhayna radiyallahu anhu nínú sahihi Muslim alanabi sallallahu alayhi wa sallam ṣe sọ̀láàtì kan fún wa nínú sọ̀láàtì dhuhur tàbí asr ó ti wá sí rákà méjì ó kó jókòó ó dìde àwọn èèyàn ṣe subhanallah anabi ń bá sọ láti lọ ṣùgbọ́n gbọ́ kú dẹ̀dẹ̀ tánàbì parí tẹ̀síáhù tó kú dẹ̀dẹ̀ kọ́ sálámà kọ́ sálámà kàkà bẹ́ẹ̀ ńṣe ló tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó wá di pọ́ sálámà ṣùgbọ́n tẹ̀síáhù di tẹ́lẹ̀ kejì tí sálámà máa wá lẹ́yìn rẹ̀ ọ̀ràn àyàn ni bí èèyàn bá ti wá fílẹ̀ tó bá sálámà tó ń tìyàn bá ti dìde àyà àti ṣàtúnṣe wà èèyàn ṣe tẹ̀síáhù dùn yàn ẹ ṣe títí dé parí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ sálámà nìsí tẹ́ bá ti wá sálámà tẹ́ wàá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá sálámà fún àfikún àlékún tẹ́ ti gbé wọnú sọ láti yín látàrí ìgbàgbé ìyẹn sálámà alákọ̀ọ́kọ́ tẹ́ ti ṣe o bẹ́ẹ̀ bá dìde bẹ́ẹ̀ tó bá wá lọ tó ti jìnnà síbi tó ti ṣe sọ̀lá ọlọ́run ràn án lọ́wọ́ yóò tún sọ̀lá tìyẹn ṣe ni. ẹ lọ́run aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ yín. ó kọ yín. orúkọ mi ni nǹkan ọmọdé láti Òṣogbo. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ó ṣẹlẹ̀ ń kí àǹkí àṣírí lọ́jọ́ kan. ẹ kàn béèrè béèrè. mo jọ ìjọmọ yẹn. Mhm. so àlùwà láì máa mú ẹ wá já kò sẹ́ni tó lè bọ́ síwájú mọ́ ẹ tó bọ́ síwájú láàrin wa òun ní ìsiraka kan báwo ló ṣe ẹ̀ka ti parí òun yẹn fún wa alhamdulilayi ẹni tí ọba síwájú lẹ́yìn ìgbà tí àlùwàlá ìmáàmù bàjẹ́ láti pé sọláàtì fáwọn jàmá sọláàtù ìmáàmù alákọ̀ọ́kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ pé ètò túmọ̀ sí wípé tó bá pé rákà méjì ní bá ń kú fún ìmáàmù yóò sì rákà méjì ń pé pérépéré tó bá wá ṣe pérépéré àwọn jàmá tó wà lẹ́yìn rẹ̀ àwọn jókòó òun ó pè é sọláàtì tiẹ̀ tọ́ba wa pé sọláàtì tiẹ̀ tán yọ sálámà àwọn náà sálámà eléyìí lọ́dọ̀ gbàjú. ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí sọ fún wa pé àwa tí à ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí zero nine zero five one six four five four three eight tó jẹ́ glo nọ́mbà yẹn ẹ jẹ́ kí wọ́n fàsìkò yìí sọ fún wa pé ká má fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síbẹ̀ mọ́ orí zero eight zero eight three two nine three eight nine six tó jẹ́ airtel number ní ká máa fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí tẹ́ bá ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí zero nine zero five one six four five four three eight ànílé máa láǹfààní láti máa mú o. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín. orúkọ mi abdulrahman fagbọn abdulrahman láti Àbújá. kí ni ìbéèrè yín. kí àwọn ọmọ ìgbà kan ṣe kájọ lórí dáadáa ẹjọ́ mo fẹ́ béèrè ìbéèrè nípa ìró relief tá a máa ń kí hmm. láti dáńbí ìgbà ìgbà tí olórí wa tó ṣe èdè bẹ́ẹ̀ kò sí demarcation between jẹ̀mọ́ àtàwọn olórí wa hmm. so àwọn ìgbà wọn parí wọn wá ní láti máa gbà lọ ṣe ìgbà ní ìkẹta sọ olórí wa so ìgbà tó wá di the following it: wọn á demarcate ó tó bí two meters láwọn jẹ̀mọ́ àwọn ilé ìtú bàbá wọn wà níwájú tó àwọn tó wà lẹ́yìn yẹn tí wọ́n ní ìwà bí wọ́n fi báwọn àìsàn tó lárọ́ ká. aleykum salaam salaam àkọ́ ni pé nínú ẹ̀sìn Islam gbogbo wa àdọ́gba níwájú Ọlọ́run kò sí ìyàtọ̀ láàrin olórí àtẹni tí ń so lórí lé lórí hmm. níbi tá à ń ti ń ṣèjọsìn. Mm ó wá nínú àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam pé nígbà tí àwọn èèyàn bá tó sáfù lẹ́yìn rẹ̀ ó máa ń sọ fún wa pé istawu ẹ dúró dọ́gba. ọ̀kan náà sàhábà ó fi ń yé wa pé ó dàbí ẹni pé mò ń wò ó ní ìsìn pípẹ́ lẹ́yìn ìgbà tá a bá to sáfútánlẹ́ ànábì sallallahu alaihi wasallam bá a ṣe máa fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ tẹ̀sẹ̀ máa kan ẹsẹ̀ lọ́nà tó ṣe pé nǹkan kan ò lè yà wá kò lè gbà rìn wá kọjá. so bẹ́ẹ̀ làwọn mùsùlùmí máa ń tò nínú sọ́láàtì. àyè fi àyè kan pàtó sílẹ̀ fún lórí àyè kan pàtó sílẹ̀ fún ọmọlẹ́yìn bí islam ṣe rí nu kò séèyàn kan pàtàkì tí ó wá sí mọ́ṣáláṣí táwa yá yìí tiẹ̀ lọ́tọ̀ pé ẹ̀yin ẹ dó báyìí ẹ má darapọ̀ mọ́ àwọn yohannas gbogbo apáta wájú ọlọ́run yá yohannas ọlọ́run máa fi bá wa sọ̀rọ̀ ẹni ya ayohannas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu tẹ́ akramakum 'inda Allahi atqakum ẹni tó lóore jù nínú wa. oní ẹlẹni tí máa ń bẹ̀rù Ọlọ́run ọba jù tá a bá gbé ìyàtọ̀ wọ àyè tá a máa dúró sí nínú sọláàtì wa tá a gbé ìyàtọ̀ wọ ẹni tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan wọ́n yàtọ̀ sẹ́ni ẹlòmíì tí ò kó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a bá ti gbé wọnú ẹ̀sìn wa ẹ̀sìn bàjẹ́ nù Islam ara nǹkan tí ń bẹ́ńbẹ́ tí ò sí ń bòmí nù hmm. pé kò sí dó lórí mà àtọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá dúró níwájú ọlọ́run gbogbo apáta ẹrú ọlọ́run ni wa olórí ń bá mara rẹ̀ lólórí lódodo kó má rùkù tó bá mara rẹ̀ lólórí lódodo kó náà má forí kalẹ̀ fọlọ̀ torí pé nínú Islam kò sáàyè fún gbogbo à ń ya ẹnìkan sọ́tọ̀ yàtọ̀ sẹ́nìkan Islam ọ̀fààyè rẹ̀ lẹ̀ lódodo ìgbà tábòsí pọ̀ láyé tó di pé olórí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìṣe wọn àti iṣẹ́ wọn tó yẹ kí wọ́n mójútó wọn ò mójútó má gbogbo nǹkan bàjẹ́ ọmẹ́hẹ nǹkan dàrú ó di pé inú fu àyàfu làwọn olórí fi ń gbáyé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tí ń sọ lórí nìsín kò lè rìn kọ́nyá fáńdá báwọn mẹ̀kúnnù ṣe ń rìn káàkiri hmm. nítorí pé ẹni tí ó bá jẹ gbì ó ṣe lè kú gbì ṣùgbọ́n òun tiẹ̀ ó ti fomi ata kò lè sí fọkànbalẹ̀ fún wa nítorí pé ètò ààbò kò lọ déédéé gbogbo àwọn èèyàn pátá níbikíbi tí wọ́n bá wà ẹnìkan ò sí tọrẹ dọ̀fì lórí òrọ̀rùn àbòsí tí wọ́n pọ̀ à ń kígbà kan bọ̀ kan nu ọ̀pọ̀ púpọ̀ gbogbo ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n fi ń dùn wọ́n ọlọ́jà ń tirẹ́rẹ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rú gbọ́dọ̀ máa bà wọn lórí táyé sí i ń sọ pé lórílẹ̀ tiwa nìkan o àbí ìpínlẹ̀ kan nìkan gbogbo ilé ayé yìí ni torí àbòsí pọ̀ hmm. àbòsí pọ̀ ìdínú tó fi jẹ́ pé ẹ̀rú ọ̀mà ba àwọn agbófinró níbi káwọn èèyàn súnmọ́ gbogbo àwọn ẹni tó bá wà nípò àṣẹ lásìkò tí wọ́n wà nípò àṣẹ nítorí kọ́ má jẹ́ pé ẹni tó ṣe wọ́n sùtà tínú tí ń bí òun tẹ́lẹ̀ tí inú bí yìí ti sàn débi kó tún hàn lójú ẹ̀ hmm, ẹ̀rú ọ̀mà ba àwọn pé kọ́ má lọ́ọ́ ṣe wọ́n sùtà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kódà téèyàn bá wà ń pò kan tó bá tún sọ̀kalẹ̀ kó lórí ipò lọ́jọ́ iwájú inú fún àyàfún náà ni ó tún fi máa gbáyé so àbòsí lọ́pọ̀ ńlọ́fà ni ọkàn àwọn ẹni tí ń so lórí òfin balẹ̀. Umar radiyallahu anhu wọ́n rán èèyàn sí látọ̀dọ̀ Kisra tó jẹ́ ọba àwọn Fárísà wípé kó lọ́ọ́ fìwé jíṣẹ́ fún ìgbà tí aṣojú Kisra tó dé Madina ní bá ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ dákun aláṣẹ àwọn amúmìnì tó jẹ́ olórí bíi ìdá kan nínú mẹ́rin gbogbo ilé ayé ń gbà náà gbogbo ilé ayé wa tá a mọ̀ yìí òun náà ni Umar ibn al-Khattab radiyallahu anhu ní wọ́n béèrè pé òun ló ń wá wà òun ló ń wá wà kò rí pé àwọn ẹ̀ṣọ́ kún Mẹ̀dínà kìràkìtàkàràkìtì àwọn wọ́n ti pè àwọn gòdògòdò kò rí hmm. ah, so nígbà tí wọ́n á sọ fún wọn bàbá ni wọ́n sùn lábẹ́ bòjì igi o ẹ ẹni tí wọ́n rán mi wá látọ̀dọ̀ ọba alágbára ayé ọ̀kan náà alágbára ayé méjì tó wà tí wọ́n fìwé rán mi sí ló sùn lábẹ́ igi o tóun náà ń ṣe ń darí bí ìdákanu mẹ́rin gbogbo ilé ayé ẹrú ọba àti ó débẹ̀ lóòótọ́ tí ń bá a sọ̀rọ̀ ló bá rí pé Umar náà ni ah, ẹrú àbáǹgbà torí Umar pé áá ah, ah, kí ló mú yín fọkàn balẹ̀ tó báyìí bàbá. láàyè láàyè náà. wọ́n ní tó fà ní pé bàbá yìí ṣe dọ́gba láàrin àwọn èèyàn hmm. torí rẹ̀ ló ṣe rọ̀ lọ́rùn láti sùn bíkíbi. láàyè láàyè lẹ́la. òun náà wàá sọ̀rọ̀ kó tó kú lọ́dọ̀ Umar ó ní aminta lamma adalta fanimta nawma qariri al-ayni hani'a hmm. ó ní ọkàn rẹ̀ balẹ̀ ńgbà tó ṣe dọ́gba ìlójú hmm. kó sùn kọ́ ọmọ ọrùn lábẹ́ ìbòjígí ta lè dánrú ẹ̀ wò lónìí. níta gbangba. níta gbangba. Ah, àwọn ẹṣin burúkú gan balẹ̀ ẹni tó bá dárú ẹ̀wò láyé sí <laughs> káwọn ti sọ àwọn èèyàn tó hmm. eléyìí túmọ̀ sí pé àwọn lórí gbogbo káwọn náà lọ jẹ́ni tó dúró dọ́gba hmm. tẹ́ ẹ bá ṣe olórí nǹkan ẹ wà á jìṣẹ́ ẹ jábọ̀ fọlọ́ hmm. bó lẹ ṣe ṣe ẹ gbọ́ Umar yẹn táwọn sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sọ́ ó ní Madina lọ wà o Madina làkóso gbogbo lẹ̀ Islam wa ó wá ní tí ràkúnmí kan bá fi lè rìn láàrin kọsẹ̀ ní al-Iraq ọlọ́run bí mi léèrè njọ́ gbé ní ìyá láàrin al-Iraq sí Madina kuma ìrìn oṣù kan téèyàn bá gbé ràkúnmí hmm. so ó wá ní tí ràkúnmí bá rí àrìn kọsẹ̀ ní al-Iraq ọlọ́run bí òun léèrè tó bá dijọ́ gbé ní ìyá wọn yìí sì da títí ọlọ́dà ràkúnmí yìí ṣe kọsẹ̀ <laughs> wọn ò ní katakata gan tí wọn fi gírèdì lẹ hmm. ràkúnmí yìí ṣe kọsẹ̀ ṣẹlẹ àwọn nǹkan tí a bá sí fáìlì àwọn orílẹ̀ ọlọ́run ọba kọ́ bá wa tún ṣe torí ẹ̀ tá à máa ń ṣẹ̀sìn à hmm. ní ìdí láti ya àwọn èèyàn hmm. ó ti tó wípé ká tó wọ àyè tí a ti fẹ́ ṣe rí ìdí yẹn hmm. ká láwọn ẹ̀ṣọ́ lẹ́nu ọ̀nà tí wọ́n máa ṣáàtì gbogbo ẹni tí ọba ti wọlé kọ́ máa mú nǹkan olóró wọlé ní téèyàn lè fi ṣèyàn léṣe kọ́nà tó fi dórí abẹ́fẹ́lẹ́ kò gbọ́dọ̀ wà lára ẹnìkan ó ti tó ẹ̀jẹ̀ bó ṣe dùn. naam hello. hello. ó kọ yín o. Ebe àǹtí nye sọ̀rọ̀ láti gbọmọṣọ. ẹ bá yín rédíò yín lọ rẹ dáadáa kí ni ìbéèrè yín. ẹyọ ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ àwọn ìtẹ̀mọ́ mẹ́ta ló ń kírun. Hmm. ẹni tó wá síwájú fún wa yẹn ó ń kírun ẹnìkan náà wà lẹ́yìn já. sẹ́ni hmm. tó gbìyànjú sọ̀rọ̀ sókè ti já ni àìbò ni àwọn méjì àlùwàlá ọ̀kan nínú èèyàn méjèèjì tó wà lẹ́yìn ìmáàmù já wọn ní bó láà ṣe mú kí ìmáàmù fura mọ̀ pé èèyàn kan jà máa kú kò nídìí ìwọ tó ti bára rẹ níwọ nìkan lọ sẹ́kù ni kò rìn síwájú kò dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ọ̀tún rẹ̀ bẹ́ẹ̀ ẹ n mú ìbéèrè lẹ́yìn náà wá wọ́n ní ṣé a ọjà láì ní àti lọ ọjà ṣùgbọ́n tó jẹ́ pé nítorí pé tá a máa ń ṣe síwájú ká tó wọnú ọjà ńlá ti torí ẹ̀ lọ́jà fún ká bá a jàǹfààní ládàtọ̀ pọ̀ tí ń bẹ́ ń bi ká ṣe àdúrà náà. alhamdulilayi islam ọ̀farama kí wọn kàn máa bàgbésí ayé rẹ̀ jẹ́ kó máa fàṣíkò rẹ̀ ṣòfò hmm. ọlọ́jà tó fẹ́ ra ò lè tó fẹ́ ta ò sì jẹ́ pé ẹnìkan wà tó ń ti wá tipẹ́ tó ń wo kọjá ló ti lè rí ló fi fẹ́ lọ sọ́jà hmm. ọkàn fẹ́ lọ ọbẹ̀ kó lè ṣàdúrà ti wọjà ẹ gbọ́rọ̀ <laughs> hmm. láì ṣe mọ́ṣáláṣí láì kó fẹ́ wọ̀ ìgbà tí jókòó kó tiẹ̀ máa ronú nípa ìṣẹ̀dá tó lọ ṣẹ̀dá rẹ̀ bóò ni àtúbọ̀ tó ń ṣe rí kọ́ máa ronú kọ́ máa pọ́lọ́ kọ́ máa bẹ́lọ́ hmm. ọjà lọ́wọ́ lọ ilé ṣetán ni hmm. kò sáyè. hello aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. abu abdulrasaq láti kò ní fẹ́ o ogun state. láti tọ̀ ọ̀ya kí ni ìbéèrè yín. na ìbéèrè mi àkọ́kọ́ ni pé lórí kíbla. Hmm. na mo fẹ́ bí dókítà pé tá a bá wà tá a bá fèsì ibi tí òun ti máa ń yọ hmm. mọ́jìdì títí wá tá a ti máa kírun ìgbà mi ń bẹ tó jẹ́ pé tó bá fẹ́ kírun báyìí àti ń tẹ̀lé àti sọ fún ìmáàmù yẹn bọ̀ òun ò kí ń gbà ibi tó máa ń fèsì kó síbi tó òun kì í yọ rárá ọ̀dà sàìtì lápò ọ̀tún náà máa ń fèsì ibi tó òun dẹ̀ ti máa ń yọ bọ́ sí apó òsì ṣùgbọ́n tá a bá fẹ́ kí ni ìdájọ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni ṣe tí ọlọ́run bá bá ṣòro fún yàn tí yàn kọ́ ilé tí yàn fẹ́ dúpẹ́ ọ̀nà wo nìyẹn lè gbà láti lè dúpẹ́ pé òkè yẹn fẹ́ kó lọ sílé yẹn. bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹta ni ṣé tí yàn bá bá àwọn èèyàn tó ti ń kírun ní mọ́ṣáláṣí bá fẹ́ kí jàmá ṣùgbọ́n àsìkò sọ láti ní òtí ìtó wọ́n ti kírun yẹn ní jàmá. téèyàn lè darapọ̀ mọ́ wọn láti kí pẹ̀lú àníyàn tí àsìkò òrùn yóò asalaamualeykum rahmatulah sọtọ. aleykum salaam wa rahmatulah. Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ eh, alqibla tọ́lọ́mọba ní ká dojú kọ hmm. eh, ibi tí qibla bá wà sí ìlú wa sáyé ibi tá a bára wa ni wọ́n ń pè ní qibla hmm. nítorí pé qibla máa ń yàtọ̀ láti lù sí lù torí pé Mẹ́kà ibi tí ọgbà dojú kọ ìlú kọ̀ọ̀kan máa yàtọ̀ bí yẹn bá ti ń tìlú kan bọ́ sílùú kan. Naam téèyàn bá wà ní alimadina lápèjúwe hmm. ìlú anabi wa muhammed sallallahu alayhi wa sallam a rí i pé ibi tá à ń kọjú sí tá à máa ń ṣe sọláàt ní alimadina òun náà ní ìhà gúúsù hmm. torí pé gúúsù ni maka wà sí madina so bẹ́ẹ̀ náà ni tí èèyàn bá wà níbomi ẹ rí i pé ìhà àríwá lẹ́kọ̀ọ́jú sí torí pé àríwá ni maka wà sáwọn hmm. so àwa wá wà ní agbọn ibùwọ̀ oòrùn maka ọ wà ní ibùlà oòrùn síbi táwa wà. Mm Hmm. so ibo la oorun ni àwa tá a wà láfíríkà ń kọjú sí táwa bá fẹ́ ṣe sọ́lá ìsìn nàìjíríà nìkan all african countries ẹ rí i pé ibo la oorun làwa ń kọjú sí torí pàgbọ́n abẹ ní maka wa tó ẹ sì rí pọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá ó ní kẹ́ ẹ kọjú sí agbọ́n ibi tí mọ́ṣáláṣí maka àbọ̀wọ́ wà hmm. fawalli wajhaka shatr al-masjid al-haram agbọ́n ló lè kọjú sí ńgbà tó ti sínú kaaba ibo ló lè jẹ́ agbọn bíi tí maka wà lọ́mọ wa. Hmm. akramakumullah agbọn bíi tí maka wà kì í ṣe pọ́ìntì kan tó ṣe pé tíyàn bá ti yẹ kó ń bẹ̀ ó ti ṣe kébìlà lẹ̀. Hmm. nísìnyí wọn ní agbọn ibi tó rùn ti ń yọ agbọn ibi tó rùn ti ń yọ nínú àdójúkọ mẹ́rẹ̀ẹ̀rin ti ń bẹ ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ eléyìí ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ni kò tó ń dá so a ṣàkíyèsí pé ṣé ibùlọ̀ oòrùn la kọjú sí àbí èsè ibùlọ̀ oòrùn kì í sọ̀rùn gangan o hmm. kò síbi tí Islam ti sọ pé ẹ kọjú sọ̀rùn o hmm. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti sọ síwájú àwọn ìlú wà láyé tó yẹ pé ìpàkọ́ làwọn kọ sọ̀rùn àwọn ìlú wà tó yẹ pé ẹ̀gbẹ́ làwọn kọ sọ̀rùn hmm. torí de eléyìí báyìí àwa ní alqibla lọ́dọ̀ wa látàrí ibi tọ́lọ̀ ń dá àwọn orílẹ̀-èdè wa sí ńlọ sí agbọn abùlà oòrùn ibùlà oòrùn sì fẹ̀ẹ́ ẹnìkan sọ alẹ́ máa bẹ́ wulẹ̀ tá a máa já njojúmọ́ pé ẹ sí kínní sóòrùn lọ́lọ́ ni ẹ sí ibùlà hmm. rẹ̀ ibùlà kọjú òòrùn hmm. torí pé òòrùn nǹkan ẹyọ kan ni tọ́lọ̀ wọn bá gbé sí ibùlà òòrùn ibùlà hmm. òòrùn wá fẹ́ ọ̀tọ̀jọ ọ̀tayọ òòrùn láì níye ìgbà kọjú sí tó yọ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. torí rẹ̀ àtẹ̀yìn àti lè máàmù ọ́ dájú pé tẹ́ ẹ bá jọ wò ó ẹ rí i pé ìjà yẹn ẹ lè parí rẹ̀ láì jẹ́ pé ẹnìkẹta bá yín dá sí. wọ́n ní ká bá kọ́lé báwo la ṣe dúpẹ́ fọlọ́ ah, náà lẹ́ ti ń dúpẹ́ <laughs> ẹ fà hàn sọpọ ẹ dúpẹ́ ẹ fọkàn yín màpọlọ ló ṣe fún yín kì í ṣèyàn hmm. ẹ sì wàá máa fi gbogbo oríkèé ara yín ẹ hmm. máa fi jọ́sìn fọlọ dáadáa hmm. nítorí pé àmì pọlọ ń ṣoore fún ọmọ rẹ̀ òun náà ní kó fahán dúpẹ́ hmm. kó sì mà lọ́kàn rẹ pọ́lọ̀ ló ṣe fún ọ hmm. kó sì máa fi gbogbo ara rẹ kó máa fi jọ́sìn fọlọ̀ hmm. torí ẹ̀ ni wọ́n sọ pé tọ́lọ́run bá ṣoore fún yàn tọ́lọ́run bá bá ṣoore ní sábàbí téèyàn ó fi máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tí ó fi máa dúpẹ́ fọlọ́run lọ́pọ̀lọpọ̀ tí ó fi jẹ́ kó máa sin lọ́n lọ́nà tó rẹwà jù a ah, àjẹpọ̀ oore yẹn sábàbí dáadáa ní fún un ṣùgbọ́n ẹni tó bá ti torí pọ́lọ̀ ń kan fún un bí pọ́ kọ́lé bí pọ́ ra mọ́tò bíi pọ̀ fẹ́yàwó bíi kápẹ́sẹ́ bọ́ sí fún ọ bíi pọ̀ oríṣẹ́ kọ́ńgílá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ àti torí rẹ̀ ọ̀ràn ti ọlọ́ọ̀ma ó ti torí rẹ̀ ò dúpẹ́ fọlọ́ọ̀ma ó ti torí rẹ̀ ò sin lọ́ọ̀ma ẹ̀dẹ́ lọ́lọ́run ọba dẹ ọ́ ó rí i pé oore tí wọ́n ń pè lóore o ò ń gangan láburú bàbá aburú mm. èyí tí bí orí ibú fún yàrá yìí àti lálùkìyàmù mm. àti a gbọ́dọ̀ ti torí kọ́lọ̀ ń sọ̀rọ̀ kan fún wa ká máa ṣẹlọ̀ mm. lọ pe lérè ọ̀pọ̀ lórin lórí pọkọ́lé hmm. ẹ̀ ń mutí ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ get together ọkùnrin fàyà lu obìnrin obìnrin fàyà lu ọkùnrin ah, kí là ní yọ̀ sí hmm. bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí àdékùtẹ́ ẹ bá kú ẹ máa gbélé lọ. sọ hmm. ẹ máa pé irọ́ lásán gbogbo àwọn ọ̀rọ̀ ilé ayé yìí báyìí a kàn gbé búlọ́ọ̀kù lé búlọ́ọ̀kù náà lọ́wọ́ á di pé ká tún máa ṣẹlọ̀ ṣẹlẹ̀ ìjàbọ̀ ti ṣe jẹ́. wọ́n ní tí a bá wọ mọ́ṣáláṣí kan tá a bá kọ́ ń ṣe jàmá kásìkò tó tó sáálé darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn pa àwọn sinafilà rárá o ọlọ́run bẹ̀ wá ká máa ṣàṣe dànù nítorí pé tí bá ti lè darapọ̀ mọ́ àwọn ẹni tí ń ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó yàn ó ti ràn wọ́n lọ lórí ìbàjẹ́ hmm. so òfin ọlọ́run sì ní pé ẹ máa kọ̀ bàjẹ́ fáwọn èèyàn so ìwọ ọkọ̀ bàjẹ́ torí wọn náà ti kún wọn wọn ò ní máa ń so àkọ́kọ́ náà kí ló dé tá àyè hmm. pèpè fún sọláàtì àfi tásìkò bá tó hmm. gbogbo ẹni tó bá sì pe sọláàtì lápè é lẹ̀ ẹ rí i pé wọ́n ó ṣe kọ́ ọ́mà wọ́n ó ṣe sọláàtì nǹkan aláṣẹ lẹ̀ hmm. torí pé inú ìkájú náà ni wọ́n fi pè ìkájú náà wọ́n fi ṣe so kọ̀tọ́kọ̀tọ̀ náà wọ́n á ní ọ̀dà tíraka alákọ̀ọ́kọ́ bá wáyé ní ìgbà tákòókò tí ì wọlé rákà mẹ́ta yòókù òun ṣẹlẹ̀ lẹ́yìn gbàtà kòkò wọlé àṣedànù gbogbo ẹ̀ hmm. nítorí pé tí abala kanu sọ láti bá ti bọ́ sí ìgbàtàsíkò tí ì wọlé hmm. abala mẹ́ta yòókù tọ́wọ́ abọ́ sásìkò tí àsìkò ti wọlé gbogbo ẹ̀ pátá ni wọ́n máa jásí pé ẹ̀ka gbára gbóná lẹ̀ dìgbà tẹ́ ṣe sọ láti ní ẹ̀ tí ì ṣe sọ láti hmm. lẹ́yìn ìjẹ́bù ṣùjà. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum warahmatulahi wabarakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò yin bí ẹ ti ń pè. orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. mo kí yín mo ti kí àwọn sẹ́kù wa. ẹ ṣe o. ọ̀nà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun náà ni ṣé èèyàn lè sálámọ̀ sí àwọn tí wọ́n ń tayò tí wọ́n ń tayò àbí tí wọ́n bá sálámọ̀ sí yẹn sí yẹn lè dáhùn sálámọ̀. ọ̀dà ẹ̀kejì. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì. Hmm. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì àwọn kẹ́mbẹ́ tí wọ́n ń pè ní dánidáwúdù ní ilẹ̀ haúsá bíi ní ọmọ bí àwọn yorùbá ṣe ń pè wọn yóò yí àwọn ṣẹ́kọ̀ọ́ wa dánidáwúdù yẹn lè sálámọ̀ sí wọn àbí tí wọ́n bá sálámọ̀ sí yẹn yẹn lè dáhùn. àwọn ìbéèrè mi nìyẹn jazakumullah. alhamdulilayi wọn ní ẹni tí a bá bá pé ń hùwà ẹ̀ṣẹ̀ kan so sáà lè sálámà sí nígbà tí sì ń bẹ́ǹdì pé ń dáràn lọ rárá o ẹ gbọ́dọ̀ sálámà sí o torí tẹ bá ti sálámà sí ẹ ń kí káre ni hmm. Hmm, bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe máa gbá hmm. máa tayọ̀ nsọ ọlọ́mọdé so torí ẹ tó bá yẹ kó ń lọ sálámà sí yín tó bá sálámà yẹn yóò sì sá tá a sì ti gbà pé iṣẹ́ ti ń ṣe sọ́ọ́dì kèfèrí á dá lọ so ọtí náà ní mu lọ wọn ní asàlámù àlékún so <laughs> wọn náà dà pé aleykum salam so àmọ́ wọ́n kọ́ lọ́kọ̀ọ́kọ́ sálámà sí ọ mm. wàá sọ fún pé ìwọ́n tó ọmọ sálámà aleykum kí ló gbé ọjọ́ kùn di ọtí kí ló mutí sí mm. nítorí pé láì tiẹ̀ jẹ́ pọ̀ jẹ́ mùsùlùmí àǹfààní wo lọ ti máa ṣe gánà rí àǹfààní wo lọ ti máa ṣe fún ọ mm. ìwọ́n tẹ́ kórì rẹ ti pé torí rẹ wàá kọ́kọ́ dàrú lọ́nà ìwọ́n tó yẹ kí wọ́n bí tọjọ́ máa dáadáa ó wàá kọ́kọ́ máa ṣe bí wèrè a'udhu billahi minash shaitani rajim so bẹ́ẹ̀ náà lẹni tí ń tayọ ọgbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí tó ń bá sálámà sí ọ wàá dáhùn wàá wàá fìbáwí kùn hmm. wàá fìbáwí kùn fún yín jẹ́ ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni ọ mùsùlùmí ní ta ìranu yìí hmm. a'udhu billahi minash shaitani rajim. wọ́n ní bẹ́ẹ̀ náà ni káwọn ẹni tí ń ṣe dáńdáódù àwọn dáńdáódù àwọn náà lọkùnrin tí máa bọ́kùnrin ṣe ọkùnrin táwọn ọkùnrin ń bá ṣe a'udhu billahi. Hmm. eléyìí jẹ́ àwọn èèyàn anábì alayhi salam ìwẹ̀sẹ̀ ńlá ni tí zina bá burú lòtíyà ó burú bàjẹ́ torí ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nínú òfin rẹ̀ ó ní kán pa wọ́n pípa tó lágbára torí àwọn èèyàn Ànábì Lóòtù alayhi salam ọkùnrin làwọn máa wá àwọn èèwọ̀ obìnrin ìgbà tí Lóòtù wa ń kọ̀ fún ẹ jìnnà sí kínní yìí ọlọ́run ṣe léèwọ̀ ẹ jìnnà sí ní tọ́lọ́run ṣe léèwọ̀ wọ́n sọ pé á léèwọ̀ Lóòtù àtàwọn tó gba tí á lé yín kó nù lù wa torí pé ó mara lẹ́yìn ọ̀bùn sí la wa subhanallah èyí sì sì mara ó tún kó báyìí hmm. wípé ọ̀bùn la wa ó mara ọ̀yẹ kó máa bá wa gbèlú hmm, hmm. subhanallah ìgbà tó lọ́wọ́ bá wàá pa wọn rùn ọlọ́run ni wọ́n ká wọn kó lẹ̀ wọ́n gbé wọn wọ́n gbé wọn gbé wọn títí wọ́n fi dẹ́ba sán màlẹ́ ayé àwọn màlẹ́kà ń gbọ́ kíkọ àkùkọ wọn àti gbígbó àwọn ajá wọn ọlọ́run á ní wọ́n dorí ìlú nkodo sọ̀ngbà wọn dorí ẹ̀ kodò ọlọ́run á rọ̀jò òkúta lé wọn lórí tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe kú. tó hmm. iṣẹ́ burúkú ni iṣẹ́ yẹn ẹ̀rì tọkùnrin ń bóra hmm. ẹ̀rì tọkùnrin ń ró sọ hmm. yóò tún máa wọ bùbárù táwọn obìnrin yóò tún fi iyan ọrùn yóò fi sọrùn yóò tún fi yẹtí yóò fi sétí ó lè gbórí rẹ lọ pé kí wọ́n bọ̀ ń dín sòkò ìpàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ òun náà máa sọ̀rọ̀ bí obìnrin ẹsẹ tẹ́pítì ìjẹ̀tì ẹ̀mí lẹ́yìn àwọn àdìdẹ̀rẹ̀ ń jàtọ̀ so gbogbo olú àwọn eléyẹn so iṣẹ́ burúkú ni iṣẹ́ rádaràda ni so ẹ wàá máa sálámà sí ta ni ọlọ́run máa jẹ wọ́n bá sálámà sí yín gan ẹ má ṣe bí ìgbà tẹ́yìn ní ń bá wí ẹ tẹsẹ̀ má ni torí kí wọ́n má bàa kó ń bá ara yín. <laughs> hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuh. tó kọ́ ibi ẹ ti ń pè yìí orúkọ mi ni yusuf láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. na mo fẹ́ kí dr kọ́ba ṣàlàyé lórí pípẹ́ tí ọkùnrin fẹ́yàwó àwọn ibi tí ó lẹ́tọ̀ọ́ láti rí lára ẹni tó fẹ́ fẹ́. ọ̀dà alhamdulilayi. ẹlẹ́kẹ̀. ẹlẹ́kejì ni pé ọkùnrin tó jẹ́ muslim tó wá fẹ́ christian ṣùgbọ́n ọkọ tó fẹ́ra wọn wọ́n ti ṣàdéhùn tóbìnrin náà dẹ̀ ti gbà pé òun á bá ṣe islam ó wá ṣẹlẹ̀ pé ìgbà tó kù yẹn wọlé kò kò bá ṣe kò kírun kò ṣe bá ṣe islam ṣé ìyẹn kò ní nǹkan tí ọkùnrin yẹn lè sọ pé kóun kọ ìyàwó ẹ̀ torí pé kò bá ṣe sí. alhamdulilayi tí ọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin alislam ó ní ká wò ká wo ẹni tá a fẹ́ fẹ́ hàn nítorí pé ẹni tẹ́ fẹ́ jọ máa gbé títí láéláé ni hmm ó sì yẹ ká pé ẹni tẹ́ fẹ́ jọ máa gbé títí láéláé yùn ẹni tó wù ọ́ ni hmm. tí ó sì jẹ́ pé yóò máa dán ọ lọ́rùn tí ò fi ní tètè lè kú lọ́dọ̀ rẹ pọ̀ fẹ́ mà. Hmm. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ni ẹ̀ wò hmm. ṣùgbọ́n ilé wò anábì ọ̀sọ́ àwọn olùmọ̀ọ́nì Islam wọ́n sọ pé ń tí máa sábà hàn lára obìnrin tí máa ń ṣiṣẹ́ ilé ǹjẹ́ sì máa sábà hàn lára obìnrin tí máa ń ṣiṣẹ́ ilé náà lójú rẹ̀ hmm. àti àtẹ́lẹwọ́ rẹ̀ inú àtòdè hmm. bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ rẹ̀ so eléyìí náà ti tó ní nǹkan téèyàn lè rí lára obìnrin téèyàn ò fi mọ̀ pé ó wùyàn àbí ó wùyàn hmm. nítorí pé ojú tẹ rí yẹn òun náà lèèyàn máa fi mọ bóbìnrin bá ṣe rẹwà àti bó bá ṣe burẹ́wà àwọn olùmọ̀ọ́sì sọ pé àtẹ́lẹwọ́ tẹ rí yẹn ọmọ nǹkan ọmọdéyìn mm. ó gángan ní máa sọ bí èèyàn bá ṣe rẹwà tó bí nǹkan ọmọdéyìn kálukú bá ti ṣe rí bẹ́ẹ̀ lẹ́wà rẹ̀ tó sọ́dọ̀ mm. kí la tún fẹ́ wá máa wò àní ìdìka sọ fún yàn pé ẹ mo fẹ́ wo kíní mo fẹ́ kí ló fẹ́ wò fẹ́ náà nítorí pé aburú náà tún bẹ níbi kó wò tayọ̀ ń ta awé mm. tó o bá padà fẹ́ máa ń kọ́ àbùkù àti gbogbo àwọn nǹkan tó ti rí ń pa rẹ̀ bó la ṣe fẹ́ hako. Mm. lọpọlọ tiẹ̀ mm. tòótọ́ bá ti rọ́wọ́ ètò orí mu yóò bá tẹ ọlọ́run wá tiẹ̀ síwájú. Mm. ẹ mo fẹ́ mọ̀ bọ́ sanra bí ò sanra ni ó sì wọ jìlbáàbù kò sí wàhálà ó lè béèrè ṣé èèyàn sí sanra ni àbí èèyàn tó tín tẹnu bá sì tún tì ọ wọn kàn lè sọ fún pé bígbà tí mo rí ìwé ìròyìn kan níbi rédíò tó wà ń bẹ bẹ́ẹ̀ ni ìwé ìròyìn bá mú ibi tí máa ń ti rìn lọ ọmọ kíyèsí rìn rẹ̀ téèyàn tó tóbi ni àbẹ́yàn tí ó rí lẹ́ngẹ́lẹ́ngẹ́ ìró ètí wà bá ìró ètí wà bá ń fẹ́ tó o mú tiẹ̀ ń bẹ̀ wọ́n tẹ́ bó ti ṣe jẹ́. tó wọ́n ní ẹni tí ó fẹ́ ẹni tí ìṣe mùsùlùmí tó ti wá bá a ṣàdéhùn ó ti jẹ́ nasraniya àbí yahudiya. Hmm. so ó lè jẹ́ kírísítẹ́nì àbí jù ó ti wá ṣàdéhùn kó o di mùsùlùmí ṣùgbọ́n gbà tó fẹ́ tán kò di mùsùlùmí so tó ni tó lè tìtorí rẹ̀ kọ́ rárá torí kọ́nà ẹlẹ́dàá á gbà pé o lè fẹ́ ní kírísítẹ́n rẹ̀ o lè fẹ́ ní jù rẹ̀ kí á ní tuntun ìwọ lọ ń dá mẹ́jẹ̀mú tí ó sì so lẹ́yìn ìgbà tó bá wọlé rẹ̀ tán tó bá rí dáadáa ẹ̀sìn Islam ó lè gba Islam so wọn náà kú ti rí ní kírísítẹ́nì rẹ̀ kó tó fẹ́ hmm. kò sí nǹkan tuntun ni nínú ìsìn èyí tó burú ni pé kó gba Islam kẹtíwájọ máa gbé kó wá di lẹ́yìn rẹ̀ kó lòun ò ṣe Islam mọ́ torí kò pé òun níjọ́ òun lẹ́tùkà. Hmm nítorí pé mùsùlùmí tó fi islam sílẹ̀ nù hmm. ọlọ́run ti sọ pé wàlẹ̀ tó ń sekú bẹ̀rẹ̀ sọmìlì kẹwàáfìr ẹ má di àwọn ìyàwó tó jẹ́ káfìrà mú hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ káfìrà ni ó ti wá di mùsùlùmá alihamudulilayi ó tún wá lọ́wọ́ sí ma à ń jọ́nà lẹ́tùkà hmm. ẹjọ́ bó ṣe jẹ́. náà wọ́n ti wọ́n ti yẹjú zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. Ah, ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a máa wo àwọn ìpè ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ lọ́hùn. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè yìí. ọmọ uh, mi ṣe ọdún tọrọ láti Saudi. láti. láti Saudi Arabia. kí ni ìbéèrè yín. Ah, ìbéèrè mi mo kí dọ́kítọ̀rù ọlọ́run ajẹ́káyé wọn pẹ́ lórí dáadáa. àmín inshallah. Ah, mo fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní pé kóbìnrin máa fi nǹkan kúrò. wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ẹ mọ̀ pé wọ́n ṣe rìláṣà tí ìyẹn náà máa ń jẹ́ kí orógùn ṣe wà lọ kí ni yẹn ní ni pé um, ọkọ tó níyàwó méjì tí ìyálé pé ṣàánú tó ìgbà tí wọ́n ń gbé ìyálé yẹn máa ń wá ẹ̀yẹ láti wá ṣe àwọn nǹkan tí òun lè fẹ́ ṣe tó yìí ìyàwó yẹn sọ fún ọ̀fẹ́ ṣùgbọ́n ọkọ yẹn kò lè sọ ìyàwó náà àwọn èèyàn wá àgbá ìtìyàwó yẹn pé bóyá pé ọmọ rẹ dájú ìta ọkọ yẹn bá nífẹ̀ẹ́ á máa wá wá síbẹ̀ kan ọkọ ẹ̀ta wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ dọ́kítà sọ̀rọ̀ pé ìwé kó iṣẹ́ ìbéèrè pé mi ti tọ́ sà. alhamdulilayi oh, àkọ́kọ́ ni pé lábẹ́ òfin Ọlọ́run èèwọ̀ ni kéèyàn fi nǹkan kúnra hmm. torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní la'ana Allahu al ọlọ́run lànà ẹni tí ń bá wọn fi nǹkan kùn àtẹni tó tọrọ kún ọ̀gbọ̀n fi kún. Hmm. ẹ wá ní rìláxà kan wà tó pé tí èèyàn bá fi ń parun ó máa mú kí irun ó tún gùn sí àkọ́kọ́ ni pé tí ò bá ti ní yí irú oorun tiwa padà ó ní irú oorun tọ́lọ̀ ń fáwọn èèyàn dúdú irun wa bó ṣe wà náà ni ó wà ọwọ́ pọ́ǹkà fi ń pa irun òun fi ń parun orí rẹ̀ yóò jẹ́ kí irun yẹn kó tún máa pọ̀ sí i kò sí wàhálà ń bẹ àmọ́ yóò sọ ọrùn wa di irú tàwọn lárúbáwá yóò sọ di irú tàwọn pakistani tàwọn india yóò sọ di irú tàwọn òyìnbó islam ọ̀farama hmm. torí pé lẹ́yìn abẹnú kò ń yí ẹ̀dọ̀ ọlọ́run padà sẹ́rù hmm. òrùn tọ́lọ́run fáwọn àyà tiẹ̀ nù hmm. tó fi wá jẹ́ pé wọ́ lọ́ wá jẹ́ àdàmàdì èèyàn nínú fámìlì tiẹ̀ tí wọ́n jẹ́ pé irú òrùn nìwọ́n ní irú òrùn tiẹ̀ tọ́lọ́run fún ọ kò ní yí padà torí relaxer tó fi sí kó burú ó lè lo rìláxà yìí àmọ́ yóò yí padà ó gbọ́dọ̀ lò. Hmm. tọ́ wọn á lẹ́ni tó ní àwọn méjì nǹkan tó ṣe pé ńgbà tó ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ìyáálé máa wá wàhálà náà ni yọọ wá bí tíyàwó wà ògbọ́n tí ìsara rẹ̀ yọọ wá dá fìtínà kan lẹ́nu ọkọ tí wàá kọ́lé nìsín wá ní táwọn ọjọ́ kó lọ sójú kan náà ẹ̀rù wa ń ba ìyàwó pé ìgbà táwọn ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ gan-an kó tó di kí wọ́n kọ́lé kan náà yìí ó mọ fìtínà tí ìyáálé máa fà báwo wá ni táwọn bá kó lọ sójú kan tí òfin ni máa jẹ́ kó ní ìjà ọ̀la ìjà iná làwọn fi máa ṣe ayé so àwọn agbọ̀nràn dùn wọ́n ti wọ́n bá wọn dá sí pé kó lọ ni má kó lọ ni ẹni tó bá fẹ́ràn rẹ bá wà ń tayọ́ máa wọ̀ à má gbà ó kẹ́ gbójú kan ló pé o. Hmm. pàápàá jùlọ tó bá pé kọ́lé yẹn lọ́nà tó fi jẹ́ pé oníkálukú yóò wà lápàtmẹ́ǹtì tiẹ̀ hmm. ọ̀tọ̀ ní kíchìn tiẹ̀ ọ̀tọ̀ ní ti ìyáálé rẹ̀ hmm. ọ̀tọ̀ ní tọ́lẹ́tì tiẹ̀ ọ̀tọ̀ ní ti ìyáálé rẹ̀ kí ló fẹ́ fàjà. àwọn hmm. kẹ́kẹ́ pé ẹ̀yin obìnrin ẹ̀ lè má fa fìtínà wàhálà yìí náà ni àmọ́ yóò dínkù ara wọn Allahu a'lam. Naam. Hello. aleykum salaam wa rahmatulahi ọba la lórí pé a fẹ́ gbé ìyàwó Islam tí àwọn òbí ìyàwó gan fara mọ́ pé ṣe Islam ṣùgbọ́n ìlànà táwọn ṣèyàwó fún wọn bóyá court marriage ni wọ́n lọ sí látàrí sábàbí ẹ̀sìn táwọn wà kí ni àti islam kọ sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni lórí sàárà ṣíṣe àti ọrẹ kí ni ìyàtọ̀ àti pé eléwo ló lẹ́tọ̀ọ́ ká sọ ọrẹ fún tí ó ń ṣe déédéé tọlọ́run àti eléwo lórí sàárà yẹ láti ṣe sahara, fún béèrè iná làgbà kan yàrá ìkùnrin sàlámù rahmatulahi rẹ. ẹni tó fẹ́ fẹ́ ni tí kì í ṣe mùsùlùmí àwọn bùkátà yọ̀ǹda bàbá rẹ̀ so nǹkan bùkátà ni gbígbà tiẹ̀ lágbàdínú hmm. tó ń bá ti gbà tọkàntọkàn pọ̀ ń ṣe mùsùlùmí ńlọ́jà. Mm kìí ṣe gbígbà bàbá àtìyá rẹ̀ tó tó bá gbà látàrí bàbá àtìyá rẹ̀ lọ́gbà yóò máa ṣe islam munafiki ni islam munafiki ó sì wúlò mm. torí ẹ̀ ká kíyè sára lágùn abẹ́hùn mm. àwọn á sọ pé kóòtù lẹ́ẹ̀tì lọ ṣègbéyàwó islam ò ní ká lọ kóòtù mm. torí pé ìwọ ọgbọ́dọ̀ ti torí pé ọfẹ́ fẹ́yàwó kí ọ̀nà wa fi ẹ̀kọ́ ẹ̀sìn islam kó fi ha para nítorí pé fífẹ́yàwó ń kóòtù aburú pọ̀ ń bẹ nínú aburú tó wà ń bẹ nìkan lè dì ọ́ lókun lọ́wọ́ àtìlẹ́yìn tó ń fi ní lè fẹ́yàwó mi láàyè rẹ̀ islam sì pé kọ́ fẹ́yàwó mẹ́rin hmm. tó agbára rẹ̀ bá ka ni o hmm. tágbára rẹ̀ ọba ka dúró lórí ẹyọ kan o hmm. má lọ sí bàbá gàràjì o so eléyìí ń jẹba so nínú aburú tó tún wà nínú ẹ lọ ṣègbéyàwó ní kóòtù òun náà ní kéńjọ́ tó bá lọ kọ́ lẹ̀ wọ́n ní wọ́n pín dúkìá rẹ̀ àyàfi tóbìnrin ọba tí ì mọ̀ pé ó ní ìlọ́wọ́ ò ní bà. tọkùnrin yìí ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀. ẹ̀hẹ́n wọ́n ló ṣiṣẹ́ rẹ̀ fúnra rẹ̀ tá a la gbá létí ta létí rún. so bákan náà ẹ ni ní tí èèyàn bá fẹ́ yàwó hmm. tí ó wá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn hmm. bóun ni ẹnìkan ọ̀bẹ ọkọ lọ kóòtù hmm. ìgbéyàwó tó bá ṣe tó bá ti takò ẹ̀sìn Islam ò gbọ́dọ̀ ṣe wọ́n ní kíní àtúntò wà láàrin sàrà àti títọrẹ sàrà náà ní títọrẹ kò sí yàtọ̀ as-sadaqa èdè Lárúbáwá ìgbà ń pè ń sàrà sàrà nǹkan òun là dàpè sàrà la sọ wípé sadaqa. ọrẹ yorùbá náà ni ẹ tà yẹn lọrẹ ṣé ó ṣiṣẹ́ sí ńlá kò ní bẹ́ẹ̀ bùn lówó ni hmm. ẹ lówó nítorí pé ó ń bùkátà rẹ̀ òun náà sàrà òun náà tani lọrẹ. àmọ́ tó wá pé béèrè tẹ̀ ń béèrè ni kékeré ìyàtọ̀ tó wà láàrin sàrà la khairan sheikh ibina náà láti máa ṣẹnu ro inshallah ọjọ́ mẹ́jọ lọ́tún ètò yìí ó tún dá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá bẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ jazakumullahu khairan sheikh kọlọba kó jẹ́ kárí yín pé látàrí dáadáa lójú kọ́nà ẹ̀sìn islam kó sì bá fún yín ní husn khotima apá pàtàkì lọ́wọ́ abu zainab àti afa ismail tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọjọ́ mẹ́jọ ìnílá pàdé padà títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.